níbo ló bọ́ síbẹ̀ péjú ẹgbẹ́ ọmọ yìí wà péjú péjú dẹ́gbẹ́ ibà ìlú wà mo ti ń wá ekiri látàárọ̀ náà. ẹ wò mí wò mí dáadáa. ẹ ń bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí dandan ni ojú rẹ̀ rí ń tẹ́nìkan ò rí rí sórí lẹ́tọ̀ọ́ wa yìí èmi agẹmọ ọsà. tọ́ ọ bá kọ̀ tọ́ ọ wá sọ òdílé ìlú ìbò ti yẹ kó o ṣe èmi ní padà pa ọ. Ah, ah. irú aláwo rè ó ti yé ó ti yé mi ó ti yé mi kó ju máa rí bi gbogbo ara bẹ́ẹ̀ ló kún ẹ. Ah, irọ́ irọ́ irọ́ irọ́. níbo ni ah, péjú péjú péjú péjú péjú péjú péjú. ẹ eh, lọ péjú ok ibo ló wà ó tiẹ̀ ti dáa ó ti dáa nítorí tó yẹn má béèrè ẹni tí kò sí problem sórí má wulẹ̀ gbalẹ̀ wá o pàdé mi níbi tí a ti máa gun gáràtà ti máa gun mọ́tò yẹn yes ta ti máa gbọ́ kàrà lọ síbi ta ti máa gun mọ́tò ẹhẹ pàdé mi bẹ pàdé mi bẹ yes yes yes pàdé mi bẹ sísè má bọ̀dá àti sọ pé ń bọ̀ sílé rárá àti rárá adìjọ ń lọ sẹ́kọ̀ọ́ sínsìn right away yes yes má béèrè anything má béèrè ẹ̀ka lọ́wọ́ mi pé mọ́mí wà lé mọ́mí ò sì dé mi ò rí wọn so sá pàdé mi bẹ alright pàdé mi sísìn mo ti bọ̀ mo ti bọ̀. ajá tó bá máa sọ ọ́ nù. No kò ní gbọ́ fèrè ọdẹ ẹni tó máa ṣe pé. bàmí àbẹ̀lẹ̀ bàjẹ́ ọmọ ẹ̀ tó máa ń gbé ọ̀tí wá fún wa bàtà máa ń tì kàtà yẹn ọlọ́run ló bá lè wọlé ó máa make sense gan ojú kan clear ní bẹ́ẹ̀ kó tó ti bá mi. gbogbo ẹ̀ dry ṣàmà wọ́n ti ṣe àṣe wọn bá mi. Hello, Otuba ṣẹbọ. ẹ kú bẹ́ẹ̀ nù tẹ́ ti dé bus stop ẹ máa sọ pé ẹ fẹ́ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ wá ṣẹ́ wáìnì ni. amúgbàlódò lọ́wẹ̀. ok ẹ gbéṣẹ́ fún mi kí bá yẹ pààyàn kan mo lè fi mẹ́ta. ẹ kú appreciate na. má sọ fún ìgbẹ́gun ṣé ti máa ń ṣe kò kí ní choices èdè kò kí n má fẹ́ fẹ́ bá ti máa débẹ̀ wọ́n mo mọ ọmọ ẹ̀ mo dẹ̀ mọ ìyàwó ẹ̀ kí wọ́n fi wọ́n sílẹ̀ kí n fi lọ sórí òrùlé sùn àbí káyọ̀dẹ̀ máa wà mí kiri ẹ wo bàbá èmi ti pààyàn mo ti pààyàn nìyẹn kò sí nǹkan tó kàn mí. o ta fa sókè. ẹ balance mi ni mò ń sọ. rántí ojú kan wò ó. ẹ fẹ́ balance. èèyàn máa kú lé yín o èèyàn máa kú lé yín o. ẹ tún bá mi lérí òkè mo fún yín ní three hours good three hours ẹ̀wọ̀n tó bá ti lé ìṣẹ́jú kan ẹ̀kọ́ jọ kí adamu blue ọmọ ẹ̀ tó ń jẹ́ princess máa kọ́kọ́ pa. bàbá mi ẹ mọ bọ́jú máa ń dún ẹ. ṣé gbà mí. a ti kí wọn kú ọ̀fọ̀lá gbólé wọn ni ọlọ́run bàbá mi. ẹ máa wẹ̀rẹ̀ jọ wá ẹ̀mí ni. bàbá mi. ó ní kí n pa ọkọ mo lè pa mẹ́ta. ẹ kó wa dún ní yẹn. ẹ mo ṣe lóore ni. kò ní yẹ ẹ ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ló bá ti lé ìṣẹ́jú kan báyìí princess ẹ pa. bàbá mi. dadudu tó jẹ́ girama wọn ẹ pa àgbẹ̀tí tó fẹ́ tù bá mi. ẹ bọ ọmọ wọn tán wọn máa di magazine mọ wọn lọ́wọ́ ni. ẹ máa pa pásítọ̀ o ó máa bu wa lọ́wọ́. àmì tí pásítọ̀ kò máa lọ dó lẹ́gbẹ̀ẹ́ máa sùn lẹ́gbẹ̀ẹ́ ni o. gbẹ́ni gbójú bẹ́ẹ̀ jàre àwọn ènìyàn máa pa pásítọ̀ tó sọ pé wọ́n fẹ́ pa pásítọ̀ tó yẹ sí ẹ. àgbà ṣe l'a mi ń bú màá ṣo tuntun yẹn fẹ́ fẹ́ rẹ fẹ́. ẹ bàbá mi bá. ó ṣe mí bí kí n tọ. àmín púpọ̀ ṣé máa gbádùn yín bọ́lá fọ̀ àwọn agbọ́mọ yẹn wọlé náà wọn àwọn àtàwọn aṣẹ́ wọn àwọn àwọn máa tọ̀ síbẹ̀. ẹ yàgò sí ẹ máa wọ wọlé. ìbọn náà gbìyànjú àjálù ọdọ buhate. tó ní dìí kò máa pọ̀ jù. bami no explanation èmi mọ choice yín. ọwọ́ tó bá ní. Ọlọ́run kó bá pọ̀ jù wájú kó bá pọ̀ jù sẹ́yìn kó láti gún régé kó dẹ̀ mọ fẹ́rẹ́fẹ́ bami ibà rẹ Ọlọ́run kó bá wọlé. ọdún ẹ bami. ọmọ ìyá ọmọ tó mi ló pàṣẹ ni o. báyìí bẹ̀ dé o ṣe máa ń láìpẹ́ ẹ ṣáàrin ṣàprápra. ọmọ ilé tí máa dùn ní tẹ́lẹ̀ lọ. tí máa dùn tó dùn tẹ́lẹ̀ lọ. ṣo bàtà sí ṣá. lójú ẹ̀ bóyá ṣàprápra ṣàprápra. ṣàprápra bàtà sí dáadáa. ọmọ pàgọ́ ah, ah, ọmọ ìfà ẹ̀. ọgbà mi. ọmọ ìfà ẹ̀ kú ẹja àdùn sọ̀rọ̀ rí o. tí báyìí pé mọ́mí mi dúdú ọmọ ìjọ mọ́mí. ọbẹ̀ lọ́mọ lọ́mọ yẹn. ọlẹ́lẹ̀. Ah, mo borí ẹ bàjẹ́ ọbẹ̀ ìtàn ma lọ ṣoṣo. ọmọ ẹlẹ́lẹ̀. ẹni bá wà yẹ ká ọgá polówó tán. ọmọ ẹlẹ́lẹ̀ ẹlẹ́dẹ̀ o yẹn ò da rárá àyè kànú pọ̀. orí mi ti dàrú. àyèmí ká mọ̀ àbá. tí wọ́n ti rọ́ mi lórí máa dàrú. èmi ká mọ̀ àbá. tó sẹ́ni rí fa tó dá. ọmọ mi jẹ́ o. ọmọ náà ló máa jẹ́ gbà ẹ́. bá a ṣì rí ọmọ náà ló máa jẹ́. ẹ̀dá ọmọ máa já yìí. ó pọ̀ ọ̀gá mi. baálé yìí ó pọ̀ ọ̀gá mi. ọmọ àwọn. Like, even, tó dùn ẹ bá mi kó five thousand àti twenty thousand. ọmọ ẹ náà irú rubbish wo ni ẹ ṣé ìyá wèrè ni ọ̀gá mi ò láìké mọ̀ bá mi ṣe nǹkan tẹ́ bá mi ṣe yẹn mọ̀. bá a bá lè dúró sí ilé lóṣù mẹ́rin àti lóṣù sí ẹgbẹ́ sọ ẹlẹ́rìí. ọjà wọn tà bíbá ọ̀gbẹ́ni ṣọtọ ọdarí tó wà yìí ṣé tún já wèrè ni. ọjà ń tọ́ mi ọjà mo wá tànà mo ní jama fọ́ọ̀kàn mi wá tàdá ni o jama fọ́ọ̀kàn bẹ́ẹ̀ mo ní láìké ah, ah, irú rọ́bìṣì wo ni ẹ̀ka ìnà ọ̀rẹ́ gbá mi ṣe ń bá ìtajà fún irú rọ́bìṣì wo ni ẹ̀ sínú lẹ́fù mo bínú omi ò láìkẹ mi ò láìkẹ mẹ́ta má bàa mi tra ìwé mi ò láìkẹ tó bá yẹ pé ẹ jẹ́ kọ́sítọ́mà mi ni màá ṣe ìjẹ mo ṣe mistake rubbish wo ni ọwọ́ yóò fi gbọ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ rà bẹ́ẹ̀ rà mí. rubbish wo ni ẹ ṣe èrè ni ẹ ṣe èrè ni ẹ yà wọlé ni ẹ fọwọ́ gbàgbọ́ ẹ yà wọlé ni mami ẹ fún ayé dẹ gbọmọ níbọn náà. oníkẹ́bílẹ̀. sọ́ọ́lì sọ́ọ́lì ọ̀gá. yóò láì kẹ́ wọ́n bá ń tọ́ rọ́bìṣì mọ́ ẹ ṣe eré yàwó eré ní. àgbàlá kí lè fẹ́ ṣe. ọbẹ̀ bá ní ìbọn ah, ni. bàbá mi fún mi láyé náà irú rọ́bìṣì rẹ̀ bá mi pa fóònù wẹ́n ṣe é mi lè gbá mi ọ̀dà wọ́tànà kò ṣara wọ́tànà mi láìkì ẹ̀ mo ní mi ò láìkì ẹ̀ máa fọ́ gbá mi mọ́ ọ̀dà wọ́tànà ah, ah. ẹ̀dẹ̀ fọ́ gbá mi ẹni àwọn ṣe èrè ní rọ́bìṣì wo nìyẹn ah, ẹjọ́ ikọ̀ ṣe bí mo á fún yín rọ́bìṣì ẹ̀ ṣe ní mi tajà mọ̀ ẹ̀ ẹ kọ́ sí lọ dàrẹ́ idiot. ṣègidì tó bá máa tẹ́ amúgbàlódò lọ́wẹ̀ mo ní ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ wọ́n ń bá ẹ wí wọ́n ń bá ẹ sọ ṣebí wọ́n bá ẹ nímọ̀ràn ọmọ ọjọ́ yẹn sanyi de ti jọ ẹ àpọ̀ náà ń bọ̀ bẹ́ẹ̀ náà ṣì bá ẹ kó kọ́ pọ̀ fún bẹ́ẹ̀ ní sá lọ́hùn gbàmẹ́ wọ́n ilà ṣe wà ẹ̀jẹ̀ lílo tọ̀ ajé wọ́n ilà ṣe wà ah, bá mi. Ah. mú fúra àwọn tó máa ṣe é sí tó ti yẹ wọ́n ń bọ̀ wọ́n yẹn ṣe é má bèèrè pé òní ní champion ládùúgbò. bàmí abẹ́ rí báyìí. ó yẹ ẹ máa lọ pé wá sí ìjọ tàbá rí bí báyìí fẹ́ bá ọmọ yẹn lẹ́yìn. ẹ lọ pé wá ọmọ ọgbọ̀dọ̀ yẹn ta ọmọ yẹn lẹ́yìn but ẹ gbé without any traces tó bá rí pé bí tó kábàlọ̀ fún. bàmí ó kẹ́ mo bá ti máa ń ṣe é nà bàmí ṣé káwọn ẹ bá rí bàmí ṣèkìdì tó bá máa tẹ́. ń bá ìṣeré ni ò tí mọ̀ wíyàn tó àtẹ wọ̀ ṣòun clean champion ládùúgbò yẹn àbí èyí ni màá jẹ́ kó mọ̀ pé èmi gangan ni champion àgbà. kò ní í gbọ́ fèrè ọlọ́dẹ. gbàmí ọ ṣé ẹjọ ẹjọ ṣé ẹjọ ẹjọ ṣé ẹjọ ẹjọ́ fún ẹjọ́ ẹjọ́ ẹjọ́ àwọn fún ẹjọ́ ẹjọ́ yé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ yé ẹgbà mí ọ yé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Bàbá bàbá ọ̀pọ̀lẹ́ mi. Àlè bá rí. Rẹ̀ ọ̀n bá ìṣeré ta. Gbọ́dọ̀ gbá mi létí. Èdè kòkó orí ìjà ẹ̀ orí ìjà ẹ̀ èpo orí ìjà ẹ̀. Ó jágbá ní dáre ìgò àbí so ah, o lè o lè bẹ̀bẹ̀ nsìn o lè bẹ̀bẹ̀ nsìn. tuntun tó ga mi létí àná. ṣé kò wá ní lagidi. Ah, ah, ṣé bí bọ́mọ̀ kan tó fi ṣàkólọ́ ni àbọ̀ mi ọkọ ni dàbí ọwọ́ ìfẹ́ bọ́n bọ́n bí. tó bá dé bá ṣe kí ni nítorí ọwọ́ ẹ̀ sílẹ̀ àpapọ̀ orí ìdá orí ìdá ẹ̀ máa pọ̀ dànù ẹni tẹ̀lé àmọ́ ìwé ìwé ìwé àmọ́. Ali, you are there, go mari smith lọ́lọ́run. yé yé mo gbé o ẹjọ ẹjọ ẹjọ yé ọgbọ ẹjọ ẹjọ ẹjọ yé ọba yìí yà sẹjọ ìwé ẹkọ ṣe. ẹjọ yé ẹjọ ẹjọ ẹjọ ẹjọ bẹ́ẹ̀ni fún bẹ́ẹ̀ dábẹ ẹjọ jẹ ní ìlú yé ogbó yé ogbó yé ogbó yé ẹjọ́ yéé gbogbo ẹjọ́ ẹjọ́ ẹjọ́ yéé gbogbo gbogbo yéé ẹjọ́ yéé ààrẹ ààrẹ àlùbáríkà tó bẹ́ẹ̀ báwọn bàtú tá yé wa ó ti yẹ olùmọ̀ bẹ́ẹ̀ sẹ́ tó ju ẹ lọ. kọlọ kọlọ bẹ́ẹ̀ báwọn ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Pare. Ouro, chumbe. Meu, ye, ye, meu, ah, ye, ẹ̀yin ọmọ adarí wọn olódùmarè dá yín dáradára àtìgbà tẹ́ bá ń ṣera yín níkà àmọ́ pé eléyìí tẹ́ wá ṣe yìí o òun lẹ́bi ṣe àṣemọ ó má máa lọ sí ilé ẹ̀mọ́ tó máa ń ṣe mú. ó tọ́jú mi jàre a máa di gbogbo ìgbà. kò sí wàhálà sọ yẹn lè jọ lásà. àbí bẹ́ẹ̀ ni ló kò lẹ̀. kọ́ dúdúdúdúdú Táyọ̀ mọ fọ́kọ̀ po kan tó gbé mi wá sí bíbá yìí gan-an mo ti wá gbà ìwọ́ gun ti wá rán mi létí. kí ni páàbí tó lọ́nà ọlọ sórí tí ọlọ́rọ̀ méjì bá ti ríra ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ ènìyàn máa ń dà má bínú ó yẹ kébìnrin ò dí stẹ bọ̀ sórí hmm, ọ̀rọ̀ tó mẹ́nuba yìí ọ̀rọ̀ tó le díẹ̀ ni o wa sórí ìròyìn kò támùjúbà. ìròyìn ò támùjúbà yẹn kí ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló wà kí ni nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. ṣe bí ẹ̀yin lẹ advice mi pé kí lọ kí lọ gbé e sẹ́wọ́rò mo dé lọ́bẹ̀ normal normal ṣùgbọ́n gbà tí mo débẹ̀ mi ò ní ṣe. yóò ìwọ gbéra láti ibi báyìí lọ sí odindi ibẹ̀ yẹn nǹkan tó yẹ kó ṣe ó padà lọ ṣe náà yóò ṣe anything. Táyọ̀ omi ìyẹn ní tìǹà nǹkan tó yẹ kó ṣe. wo bí ìgbà tí mi ò ṣe gan tí mò ń padà bọ̀ ohun tó dùn mí. ẹ̀ jù. yóò bíbí. Ah. dododo ọwọ́ bàbá ẹ̀ jù mo ti mo notice láti ìjọ kí ló ṣẹlẹ̀. Ah. ọwọ́ mi ò jù. òbí bàbá mi check ẹsẹ̀ mi jàre. my dear my dear kan kun gun ẹlẹsẹ oh sorry sorry sorry my dear. ẹ kàn dúró ẹni àbá yẹn. ọ̀dà ṣé ló ń ṣe máa ń sìn náà. kò lè yé níjàre epo ti tán lọ. epo. ọ̀dà yìí. Ah. Oh, oh, ọ̀nà tó jí síta náà ọmọ tí mo gbé fún ni ẹ máa wo ọmọ burúkú tí mo gbé fún tẹ ṣiṣẹ́ lánàá ni o nítorí wọn fi máa ṣàánú èèyàn nu o olówó ẹpọgbọ ẹ máa nú báyìí o ibo ni wọ́n ti fẹ́ rèpo by this time. lẹ́yìn ọ̀sẹ̀ tẹ bá jẹ́ pilot gidi báwo lè máa fi fún ẹ̀fọ́ kàdà ṣe gbọ́ kàdà fún yàn ṣé yàn ẹ ẹ chẹ́kì táǹkì nǹkan tó jáde ni. n tó sọ fún mi kórìí mi ò pé àmì. ẹ wo mi ìfẹ́ bẹ́ẹ̀ dà ló pọ̀ bẹ́ẹ̀ ni. kí ni solution rẹ wo ọ̀rẹ́ ẹ má bínú. ọ̀nà wa jẹ wo èkó náà lọ. ọkùnrin lọ sọ lẹ́nu ọ̀rẹ́ mi kan wà ń bẹ̀rù màá lọ yákẹ́gì lọ́wọ́ rẹ̀ màá lọ fi repo láàrin bí ìṣẹ́jú mẹ́wàá ní ìsìn mo mo ti wá dà sí àti bẹ̀rẹ̀ yìí. ten minutes ra ah, yín. kò lè ju bẹ́ẹ̀ lọ so ti bọ́ mọ̀ ń bọ̀ má bínú ọmọ mi mọ̀ ń bọ̀ ẹ má bá wọ kádà mi mọ̀ ń bọ̀ o. Ma, ma, ma, listen. What's going on for this? I don't know. Ha! Wọ́n kọ́ dàgbà òṣìṣẹ́ joyè dàgẹ̀ dàgẹ̀ ara bí. Torí pé ajá ni dòdò ní gbèsè ní bàbá yìí o. Ìwọ ló fa. Jẹ́ kí wọ́n lọ. Ṣé ká wo kádàdá máa gbé dáadáa o dáhùn wọ́n kádàdá náà? Báwọn àgbàlagbà oh. òpò ló yẹ ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n kọ́ daranu dàgẹ̀ dàgẹ̀ òṣì. Àtọ́ ah! ti dàgbà tó ti dàbí àwọn tí wọ́n ti darúgbó náà yóò máa ti mọ̀ pé nǹkan máa ti ṣàwọn gan. Má sì ẹ̀dẹ̀ tuntun lójú kò jọ má sì yàn lòkù. Wọ́n ti pòyàn nípò gan-an. Pẹ̀lẹ́ má bínú jẹ́. Ìgbà tí wọ́n ti bù bí wọ́n ti dọ̀rọ̀ Ibo lo ti fẹ́ toilet? I don't know anybody around here now. Hmm? Bóyá kí n lọ báyìí. Iye náà. Báwo lo ti fẹ́ rí rí anything tó máa. Ah. Kò dẹ̀ sọ̀rọ̀ báyìí, mo mọ̀ pé máa wúlé lọ bí mi sí. Ah, eh, mo ti gba ìgbéjáde. Àdúrà ah, báwo mo ti fẹ́ tẹ̀lé? má jẹ́ kí n tẹ̀lé ṣé o fẹ́ jẹ́ kí wọ́n gbé bàbá ayé mọ́tò máa sì máa bọ́ bàbá síwáyé lọ sí lọ́rùn ni. ok ṣe bó ń dubai kàbí wo tó bá jí gbé ara rẹ. wọn ò lè jẹ gbé ọmọ ìlú ìní wọ. Ah. gbogbo yín gaza ṣe gbogbo bó ṣe wù yìí ìwọ tó fẹ́ tọ́lẹ̀tì bàbá lọ rẹ po i don't know. Ah. ẹbí wa mi mọ ogun adáni tó tó ń gbèsè báyìí járe. táìwo la fẹ́ dé kò báyìí this time of the day táìwo. rọra o tó sá ti ríbi tó ti fẹ́ yàgbẹ́ ṣá. bàbá yìí náà lọ ten minutes ẹ ò tí ì pè àbí wo ẹni tó lọ sínú igbó yìí mi sì mọ máa sì dẹ wo kékeré tiẹ̀ lélẹ̀ ojú ọ̀nà ló wà kò sí wàhálà wọn lè jí gbé àárín ìgboro ní jẹ́ kí n jẹ́ n wá torí lèmi ò tí ì rí mi ò tí ì mọ bó ṣe péjú àbí inú inú gbé ìlú ló ń wọ̀ lọ péjú. babe. ah dodo so so fara ṣe sísá. ọ̀nà àtọ̀ àtọ̀. rọra ń bẹ̀ yẹn o. mo ní láti bá mi bá mi yọ ọmọ. rọra ń bẹ̀ yẹn rọra ń bẹ̀ yẹn rọra bẹ̀ yẹn rọra. sorry sorry sorry sorry o láyà gan o ìfẹ́ mi ò lè ṣe irú ẹ̀ rárá àti rárá. ọmọ kó máa búlé ni mí náà bọ̀ èkó tó mú mi lọ́kàn tí yín. so o fara ṣiṣẹ́ àbí kò jẹ́ káyìí tó máa lọ wo bóyá bàbá yẹn ó ti máa dé ìdí máa ṣe é. ikú sá ti lọ sílẹ̀ ń sìn. Mm, dúró dúró mẹ́jà dúró dúró dúró dúró dúró ní sùúrù ní sùúrù ní sùúrù mo gbé bàgì mi síbí mẹ́ irú kí gbogbo eléyìí báyìí mo fi báàgì sí báyìí kí n tó jáde. jẹ́ ká wò ó dáadáa ó lè jẹ́ bàbá yẹn ti dé bóyá wọ́n gbé wọ́n tún wá wa lọ náà ni àbí. dákun ṣé tí bàbá bá ti dé ní báàgì máa disappear ni bàbá àbá ló fẹ́ jí báàgì. ah i don't even understand. anybody ò gba bíbá ẹ kọjá náà ah. ibẹ̀ yẹn ṣiṣẹ́ láti. wọ́n kì í lè lè báyìí gbogbo owó àti báàgì àti everything ó wà ní báàgì yẹn pẹ̀lú fóònù mi. remind me inú ẹ̀ náà ni mo ju handbag mi sí. oh god damn owó gan ṣe fún ọba ti dúró mo ní kò tẹ̀lé mi lẹ́ẹ̀kọ́ sọ pé ò lè tẹ̀lé mi wá dẹ̀ ti dúró ti bag ok let's assume pé báyìí ẹni lọ jí gbé lọ́sìn tó bá bá wọn bẹ̀ ṣé kò ní sọ pé ó lè ní wá ń sìn. kí wọ́n ti ẹ̀ jí báyìí lọ kí bàjọ́ tó kọ́ wà lẹ̀ ó ti ó pè mí nà. wo kò sí solution jẹ́ ká tètè wá ibi tá a ti máa rí. ok ṣé bàbá la fẹ́ máa wá kiri sìn àìbáàdì la fẹ́ máa wá kiri. a lè rí bàbá dẹ̀ lè rí àwọn boys a lè rí anybody a ó ṣàmọ́ náà àwọn èèyàn tá a máa rí lọ́nà pé ṣé wọn bá anything. ṣé báàgì fẹ́ fò ni àmọ́ fẹ́ disappear. òde ká lọ ohun kòkó tó ń ṣe yá ti ń pẹ́ jù. owó jẹ́ ká lọ jẹ́ ká lọ oníwàlẹ̀ láti bọ̀ àpàdé anybody jẹ́ ká bàbá. ìwú bàbá tó lọ bí tètè láti ṣe ìrànlọ́wọ́ fún o ó náà lẹ́nì kejì ẹ ojú rẹ ẹ̀yin náà bá gbọ́ ọmọ mi o ọlọ́run ní gbọ́jú ọ̀sán lọ́wọ́ yìí o ẹ tó lè gbé báyìí bẹ́ẹ̀ tí wọ́n bá ní bá láti ṣe ìrànlọ́wọ́ fún o. ọlọ́wọ́ ẹgbẹ́ tó bá wo bẹ́ẹ̀ náà ṣe olówó tó fẹ́ fún ni. ó náà lẹ́ẹ̀ni kejì ẹ̀ tọ́jú rẹ̀. sọ ohun mọ tí mo rí. ìdá mi lójú. sọ òfin tí mo rí ni. bẹ́ẹ̀ sì ni oyé mi yege. bàbá tó bọ́ ọlọ́kadà kọ́ ni.